tí a ó ti a. ọmọ láṣọ ọmọ láṣọ o hmm. ẹ̀yin tèmi ṣe wà òkè ṣé mo bá yín dáadáa ọmọ dára ọmọ dára ọmọ ni àwọn ògo wẹrẹ wá ń sìn àwọn ni ògo ọjọ́ ọ̀la orílẹ̀-èdè yìí torí ẹ̀ ló ṣe dáa ká máa tọ́ ọmọ wa bíbélì sọ pé tọ́ ọmọ rẹ lọ́nà tó tọ́ tó bá dàgbà kò ní lè depart kúrò nínú ọ̀nà tẹ́fi tọ́ but most of our parents wọ́n máa ń ṣe àwọn mistake kan especially àwọn tó bímọ ẹyọ kan ẹ ti tọ́mọ yẹn rà ẹ rántí pé tí ẹ bá dá arúgbó tẹ ìdàgbà tẹ lọ àwọn ọmọ yìí ló máa kó ẹlòmíì wà òbí mi wà kò lè jẹ́ kó bọ́ọ̀mù òun wí ẹnu ò gbọ́dọ̀ kán mọ́ ẹ̀ àwọn èèyàn gbọ́dọ̀ bá bọ́ọ̀mù ọ̀ wí ìmí òbí mi parent mi á lọ sí school ọmọ ẹ̀ á lọ máa jà á lọ máa bá àwọn tíṣà jà torí pọ́n bọ́ọ̀mù wí hmm. ọ̀rọ̀ táwọn ẹsẹ̀ lórí program lè nìyẹn ọ̀rọ̀ bí òbí ṣe lè tọ́ ọmọ ẹ̀ ọ̀nà tá a lè gbà tá a lè fi tọ́ àwọn ọmọ wa tá a máa fi jèrè wọn èmi ni tiyín Tóyìn Àgbọ́ládé Tóyìn Tòmátò mo tún ti dé lórí program lẹ́nu èmi ọmọ olókè àgbègbè jíjẹ gbígbó èmi ọ̀tàǹgìrà wa sọ èmi ọmọ orí mọlúsì mo máa sọ fún pé lórí program kò ń ṣe every time la máa sọ̀rọ̀ okó àtòbò ọ̀rọ̀ ọmọ tá a fẹ́ sọ yìí náà okó àtòbò náà lò ó tó kò bá wọnú òbò ọmọ ò lè dé so mo dẹ̀ máa sọ fún yín pé bí àwọn bàbá wa ti ẹ̀gùn yìí wọ́n sọ̀kalẹ̀ láyọ̀ àtàlàfíà ọ̀hálẹ̀ oríire ńlá lọ́nà ṣe fún yín ẹ̀mọ yẹn tọ́gbọ orí òbò dágbé ṣe lọ́n kọ́ láfítà tí wọ́n bọ́lẹ̀ lórí òbò ẹ̀mọ yẹn tọ́gbọ orí òbò dágbé ṣe lọ́n sọmasọ́ọ̀tì wọ́n mọ omi mọ tó fi kú ni ẹ̀yin wá ara ẹdóbò láyọ̀ ẹ wọlé kanlẹ̀ láyọ̀ ẹ tọyàn láyọ̀ ẹ mọyàn láyọ̀ ẹ sọ̀kalẹ̀ láyọ̀ àtàlàfíà hmm, ó yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó kò bá wọnú òbò ọmọ ò lè dè báwo wá la ṣe lè tọ́ ọmọ ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín àwọn ọ̀nà tó dára láti fi tọ́ ọmọ wa ni mo fẹ́ bá ń sọ lórí program lẹ́yìn òbí mi wà ọ̀bùn ti báyé wọn jẹ́ ọ̀bùn tó níyẹn náà ó ti translate ẹ̀ sórí ọmọ ó ti transfer ọ̀bùn yẹn ó ti transfer ọ̀bùn yẹn sórí ọmọ ẹ jẹ́ ká kọ́ ọmọ wa ní ìmọ́tótó kó bẹ̀rẹ̀ láti inú tọ́ílẹ̀tì wa ẹ kọ́ ọmọ pé kọ̀ǹkọ̀ tó fi ń wẹ̀ ọṣẹ ẹ̀wẹ̀ paste toothbrush ẹ bó ṣe máa keep ẹ bó ṣe máa lu tọ́ílẹ̀tì tó tó máa flush gbogbo èlò yẹ ká kọ́ àwọn ọmọ yìí ẹ kọ́ àwọn ọmọ pé ká máa ré ìkànnà wá da ẹ kọ́ àwọn ọmọbìnrin wa pé ká máa tọ́jú irun orí wọn táyìn tó bá ń ṣe menstruation ẹ̀kọ́ gbà táyìn menstruation báyìí ni o iye hours báyìí ló gbọ́dọ̀ máa fi ṣe ìdí pad ẹ o iye kíní kan báyìí gbọ́dọ̀ máa fi ṣe kíní kan báyìí ẹ ká kọ́ àwọn ọmọ wa ní àṣà ìmọ́tótó and second one ìfẹ́ kẹtùkọ̀ àwọn abọ́ṣe máa ń bọ̀wọ̀ fàgbà ọmọ mi báyìí sọmọ tó ti ẹ̀jìrà tí òkè parent ẹ̀ ló wá fẹ́ rí ọ̀rẹ́ bàbá ẹ̀ ló wá fẹ́ kúnlẹ̀ kí ẹ jẹ́ káwọn ọmọ wa mọ̀ pé ká kúnlẹ̀ àwọn obìnrin ká kúnlẹ̀ kí àgbàlagbà dà kí àwọn ọkùnrin mọ̀ pé ká dọ̀bálẹ̀ kí àwọn àgbàlagbà ó jẹ́ nǹkan tó dáa and ẹ ká kọ́ àwọn wa pé kò dáa ká máa sọ̀rọ̀ tágbàlagbà bá ń sọ̀rọ̀ ọmọ mi bàjẹ́ débi pé tí àwọn parent ẹ̀ bá ń sọ̀rọ̀ àbáwọn ọ̀rẹ́ mọ́ mi ẹ̀ tó ń sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tó rọ̀ pé sí o á kàn déédéé dá sí i ọ tí bàbá àtìyá bá ń jà nǹkan tá a máa ti fẹ́ parents náà nìyẹn ẹ má máa jà lójú àwọn ọmọ tí bàbá àtìyá bá ń jà tí ìyá bá ṣe ń bú bàbá báyìí ọmọ náà a máa bá yẹ bú bàbá ẹ̀ ni àwọn ọ̀wà yìí ò dáa ẹ jẹ́ kọ́kọ́ àwọn á pé tí àgbàlagbà méjì bá ń sọ̀rọ̀ ẹ má máa dá sí mọ́ tí bàbá àtìyá bá ní little misunderstanding kò compulsory bóyá ọlọ́run tí ìyọ̀ǹda ilé púpọ̀ fún yín ará àwọn òbí tẹ́ pé inú yàrá kan ló ti ń jìngò sára wọn inú yàrá kan ló ti ń la màálù ara wọn mọ́lẹ̀ ìyẹn ọwọ́ ọlọ́run nìyẹn wà ṣùgbọ́n tó bá wá jẹ́ pé inú yàrá kan ẹ̀ ń jẹ́ ẹ̀ pé gbé yàrá kan tẹ̀dẹ̀ ní géńdé ọmọ àwọn ọgbọ́n tẹ̀ lè dá sí wà torí ọkọ ni kẹ́ máa bára yín sùn lójú àwọn ọmọ yìí because most of àwọn ọmọ tá a lọ ń bàjẹ́ wọ́n ń dàgbà wọ́n fifteen years tó ti bàlágà tó ti tẹ́tí máa máa bára yín sùn lójú ọmọ yẹn lóru tẹ́yìn máa rò pọ́mọ́ ti sùn tọ́mọ òde sùn ẹ̀yin mo yẹ ọgbọ́n tẹ̀ lè dá sí ẹ lè lọ wá pákó kẹ́ fi la yàrá yẹn sí méjì ẹ dẹ̀ lè máa sáré ṣe lọ́sàn-án mo ti ráwọn parent ọ̀tí sọ rí pé táwọn bá fẹ́ dúra wọn ọ̀sán láwọn máa ń ṣe nǹkan àwọn àwọn máa ti lọ skul bàbá ti sáré pé à lórí fóònù ìyá ti fi ṣọ́ọ̀bù lẹ̀ bàbá náà ti fi ṣọ́ọ̀bù lẹ̀ wọ́n á sáré ṣe nǹkan tó máa ṣe because tẹ́ bá ní pé kẹ́ ṣe lóru tẹ̀rù pé àwọn ọmọ yìí yóò gbọ́ wọ́n ń gbọ́ láti bẹ̀rù àwọn ọmọ inú àbẹ̀rẹ̀ ra nù àti rá àwọn kéékèèké tó ń gorí ara wọn ọmọ twelve years tó máa náwọn ṣeré pa tóbìnrin máa gorí ọkùnrin kò ń ṣe fọ́ọ̀tì àwọn èèyàn ẹ̀yin ni o ẹ ti ṣe cowgirl ẹ ti lọ ṣe cowgirl lójú àwọn ọmọ ọlọ́mọ ẹ wá sí ilé àwọn ọmọ náà bá bẹ̀rẹ̀ sí ń ṣe cowgirl wọ́n ń ṣe dọ́gì wọ́n ń ṣe gbẹ̀ látẹ̀yìn fúnra wọn ẹ gbọ́ ìjẹ́ ká máa fi gbogbo nǹkan bá àwọn ọmọ yìí wí ẹ̀yin gangan òbí ẹ wà fọ́ọ̀tì nígbà mi ẹ má máa bára yín sùn lójú àwọn ọmọ mọ́ ọmọ tí bá ń bára yín sùn lójú ẹ̀ kò sí ní kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ọmọ yẹn máa yàyàkuyà ọmọ yẹn náà máa dóko ní tó bá dàgbà ọkùnrin bí wọn máa kàn kí wọn máa kí okó ẹbọ ní ẹnìwẹ tó bá rìn ẹjọ torí Ọlọ́run ẹ̀yin òbí ó dára láti fi ọ̀nà àdúrà tó àwọn ọmọ gbogbo nǹkan ló ṣẹlẹ̀ lóríṣiríṣi láyè sí ọ̀nà ìgbàgbọ́ tẹ́yìn bá mọ̀ bóyá christian ní bóyá oníṣẹ̀ṣe ní ẹ̀dẹ̀ lè jẹ́ muslim ẹ jẹ́ ká àwọn èèyàn pé lẹ́yìn ọlọ́run kò tún sí nǹkan mi ọlọ́run ni ẹ jẹ́ kọ́ mọ̀ pé ọlọ́run ọba ló lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo ẹ fi ọ̀nà ọlọ́run ẹ fi kọ́ àwọn ọmọ yìí lágbára ọlọ́run gbogbo abiyamọ yín gbogbo ilé máa jèrè ọmọ yín o gbogbo alá máa jèrè ọmọ wa lágbára ọlọ́run lódùmarè mi ní rí ìjìnlẹ̀ lórí program lẹ́yìn èmi ni ti yín tòótọ́ Tóyìn Tòmátò ìpàdé wa di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.